ọmọ òun ní pé áyà yìí ń sọ fún wa bí wàhálà ètè ìgbìmọ̀pọ̀ àti kèéta bó ti bẹ̀rẹ̀ fún ànẹ́bí Yusuf aléìsẹ̀lá a ti sàlàyé nǹkan tó lálùtó ní lórí lójú oorun tí ànẹ́bí Yakub tó tún sí nǹkan dáadáa áyà tó fọ́fọ́ sí ẹwẹ́ àmàmàmúwa ah, nínú hadith bí tí ń sọ nípa pàtàkì ànẹ́bì yìí ajẹ́kúyíwa náà níjò ní ànẹ́bì sallallahu alaihi wasallam ní hadith Abu Hurairah ó ní akramun nas Yusuf akramun nas Yusuf ẹni tó jálákan nínú àwọn ènìyàn jùlọ ànẹ́bì Yusuf nàbí yóò lọ ẹjọ́ ibnu nabiyillah ọmọ àníbí ọlọ́run ọba tó ní ibnu nabiyillah ọmọ àníbí ọlọ́run ọba tó ní ibnu khalilillah ọmọ àníbí ọlọ́run ọba àgbà níjà níbi ibrahim alayhi salam àníbí mẹ́rin ó lè tún sáfù sí ìkànnà àníbí yusuf nàbí ọlọ́ àníbí ọlọ́run tó tó jókòó sí ọlọ́run ọwá jẹ́ ibnu ọmọ àníbí yaqub àníbí ọlọ́run ọba àníbí yaqub ó tún wá jẹ́ Yakubu náà tún jẹ́ ọmọ ànẹ́bí ọlọ́run ọba yìí ní ìṣà ànẹ́bí ìṣà ọwá jẹ́ ọmọ fún ànẹ́bí Ibrahim alẹ́ ìṣẹ́lẹ̀ a ọlọ́run tó bẹ̀fẹ́ nìkan kó rí bá wọn ní àwọn ànẹ́bí ọlọ́run ó ní òun ànẹ́bí ọlọ́run ni bàbá rẹ̀ ànẹ́bí ọlọ́run tó bàbá bàbá rẹ̀ ànẹ́bí ọlọ́run bá ní bàbá bá rẹ̀ ní pèlè ẹgẹ́ ìtàlọ́nà àlejò ọlọ́mà fún bàbá níbi Yusuf alìsẹ̀lẹ̀ ìfọ́ọ̀lá Yusuf lè àbíyí ya abà ìfààrà Yusuf lè àbíyí ya إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين الله سبحانه وتعالى أشهد نقول كوفي قائلين لأنه صلى الله عليه وسلم من صنعنا جوابه في الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم alápọ̀nlé èèyàn ni torí pé gbéyàn ti lè tó láyé òfẹ́ tó tó àwọn àníjọ́ náà ọmọ alápọ̀nlé èèyàn ni òun náà ni yàkó ọmọ alápọ̀nlé èèyàn ni bàbá bá rẹ̀ ìsá àpọ̀nlé ni tó tó àwọn àníjọ́ lọ́mọ ọmọ alápọ̀nlé èèyàn ni abul ambiya ibrahim ọ̀tọ́jọmọ fún lórí sọ pé ashraf náà níbo mi wọ́n ti akọrọ̀mù náà kọlọba kọjọ kọba kẹ ogun wọn náà Allah subhanahu wa ta'ala ọwá sálà ìpé bàbá rẹ̀ ó sọ fún kí ni bàbá rẹ̀ sọ fún pé ya bunay la tabsusu ru'yaka ala ikhwatika fayakidu laka kaida قال يا بني لا تقصد رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين رواه ابن كثير رحمة الله عليه وني تكلم المفسرون على تعبير هذا المنام إذا دعوا مفسرون كما برسلت عليه وني أن الأحد عشر كوكب عبارة عن إخوته وني ahàdà aṣàrọ̀ kawkaban 11 stars ní táwọn ọmọba sírùn tún sí òun ni àwọn ọmọ ya rẹ̀ náà wàkẹ́ẹ̀nù ahàdà aṣàrọ̀ ọjọ́lẹ̀ ìwà sáàbá ju ànẹ́bì Yusuf kú gbogbo wọn ọkùnrin ni wọ́n 11 dẹ̀ ni wọ́n jẹ́ wàṣẹ́mṣà wàlùkọ́mọ̀ rọ̀ àìsòhun ní sàájìdì òun ní gbogbo wọn wúlẹ̀ fún náà a ń tí wọ́n tún sí nìyẹn ìyẹn ní kí gbóhùn tó lóhun rí lójú orú pé òun rí 11 stars òun rí àwọn ọmọ ìyá àrùn pọ́kọ̀kànlá wọ́n padà tẹríba fún ọlọ́run gbé òun ga dàní ipò òun nípò òun padà nípò jù wọ́n lọ wọ́n padà ń ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ kọ̀ àìsùn bí ìsàjìdì àti bàbá àwọn àti àwọn gan gbogbo wọn padà wólẹ̀ fún un tàbí ó ti wà nípò ẹ́ ipò tó ga ipò ọba afáwa aṣẹ́fẹ́ ìpé rahmatulá alayhi wọ́n ni lẹ́rù ìbẹ́yìn hùnẹ̀ tààrí ilẹ̀ ààrẹ ìwọ̀ ìyá wọ́n ni kò kílẹ̀ níbi báyìí ká ní àti ẹ̀rú yà yìí tàǹsọ̀ yìí ìtumọ̀ rẹ̀ òkè ẹ̀mí báyìí ولكنه بينه في هذه الصورة الكريمة في قوله تعالى wọ́n níbi tó ti kẹ́ tí ìtumọ̀ rẹ̀ tó ti wáyé òun náà níbi àyà 99 sí 100 tọ́nà sọ pé فلما دخلوا على يوسف أوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين فلما دخلوا على يوسف آوى إليه أبويه نعم وقال ادخلوا مصر إن شاء الله آمنين ورفع أبويه على العرش ورفع أبويه على العرش وخروا له سجدا نعم وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها قد جعلها ربي حقا وقد أحسن لي إذ أخرجني من السجن وجاء بكم وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إن إنه هو العليم الحكيم نعم انت عفيفة يوم بنيتي آية تنسونا وآية وبين وانسال يه فلما دخلوا على يوسف آوى إليه أبويه wọ́n wọlé tọ̀ àníbi Yusuf ẹ́n bẹ́ẹ̀ ni a ó wẹ́pọ̀ mọ́ àwọn وقال دخلوا مصر إن شاء الله عاملين bákanáà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ fún wa pé ó ní káwọn òbí ó gbé wọn wọlé wa rafa'a abawayhi 'ala al-'arsh ó gbé bàbẹ́ ìyẹ́ ọmọ yẹ́ àà ah! lọ́lọ́run padà sọ di ọba ńlá táwọn ayé ń wárí fún ẹ́ kọ́rọ̀ láwùn wà kọ́rọ̀ láwùn tó jàdà gbogbo ọwá wúlẹ̀ wọ́n wá kí ẹ̀rí pé ìkúnlẹ̀ ọyọ̀ bíbà rẹ̀ afáwa Ibn Kathir nínú ìtumà áyà wà ìdíkúnnà lèmàláìkà ti ṣúdù lè ádámà fàṣẹ́jẹ̀dù ìlà ìbìlísà àbáwà sẹ́kàrà wà káàmì alkafiri dájú àbá ń bẹ̀rẹ̀ sí tú wọ́n ní a ìkúnlẹ̀ ọlẹ́tọ̀ kákúnlẹ̀ fún ni ọlẹ́tọ̀ lásìkò àníbi Yusuf lásìkò àníbi Adam àmọ́pọ̀ lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀rí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam náà àìlẹ́tọ̀ ní ti lọ yẹn ọ̀sán dé wọn táìmù gbá ti wọn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala lọ́yọ̀ndẹ̀ nígbà di ya abati ọ̀dẹ̀jà aláha rọ́bì hapá òun náà wá sọ ike hádàtà wíìrò yáyà ilé yìí ni ìtumọ̀ aláàmì ọ̀dẹ̀jà aláha rọ́bì hapá olúwa sọ dòdòdó sọ di tó wá sí mọ̀tẹ́ ilé yìí alálólá tó ti rí ó jẹ́ ìfúnilára ó jẹ́ ìfúnilára àmọ́ kì í ṣe òun látẹ̀bàjì àwa ni ò sàyàtọ̀ sáwọn anẹ́bí ọlọ́run láti sọ pé kásẹ̀ lè ń tà níbi sọ lórí àlá tó bá lálà burúkú nǹkan mẹ́rin ló ṣe àkọ́kọ́ ó ti ń di ààrẹ ẹ̀kẹta ó ẹ̀kejì ó ti àti atẹ́gùn ó ti sákó ti ẹ̀ ọwá ní ẹ́ ó wà tẹ ó sàúdùbí láìní ṣẹṣẹ́ rọ̀ jí ó yí ha tó bí sùn yẹn ó yí padà ó dẹ̀ ní sọfẹ́ nìkan àtẹ́ntó nífẹ̀ẹ́ sí ni àtẹ́ntó nífẹ̀ẹ́ sí ni ó ní sọfẹ́ nìkan kan nǹkan ìgbésẹ̀ bẹ̀rẹ̀ nìyẹn ló gbé ó yí ha padà ó tutù atẹ́gùn ó tutù sákòsì rẹ̀ ẹ́ ó wà sọ lọ́dọ̀ ọlọ́ba kó náà ṣetán ó lọ́wọ́ èṣù ó ní sọ fẹ́nì kẹta ó nítorí pé èsù ló wá dẹ́rù bọ́ aláburúkú mílẹ̀ ṣe tán látọ̀dẹ̀ ṣòun ní àládáadá nínà lọ ọlọ́run ọba ni ọ̀tọ̀dọ̀ ọlọ́run ọba ní ti wá so bákan náà tí ìbá lálà burúkú nì àníbì ní tó bá jọ pé ó dẹ̀ tún fẹ́ sàdúrà ń bà ó tún lè tọrọ kọlọ́n fi iṣẹ́ tọ́jú àti tó bá fẹ́ ṣèjọ nígbà tẹ́bí ìbá lálà burúkú ó sọ̀rọ̀ ọdọ̀ ọlọ́mà ní gbọ́dọ̀ ìtìmọ̀ lálàlà ìmọ́jọ wá tún mọ́ tẹ́ ọ wà ní jọpọ̀ àkárìbọnú ah, ọlọ́run o èyàn tó bá nífẹ̀ẹ́ sí lóòrùn ìwé bọ́kà mọ́ èyí iṣẹ́ kò múra síṣẹ́ mọ́ òkè umọ́ wọ́n á rí sí alátọ́ láhùn ààyò dájọ́ kan mo ṣú ọ̀ ní ilẹ̀ nígbà tí alálúgbára lé gbọ́dà bí ọ̀rọ̀ tí wọ́n sọ pé ẹni owó lójú àlá tí ń donú ẹni ó múra jẹ́ ọwọ́ ẹ̀ nítorí ebi lórí ìdí eléyìí kò ní sórí láì léyìn náà tó fi wá ní músáwà bí dáadáa tó ti mímúra títẹ́ rẹ̀ onímúra sẹ́kọ̀ọ́ ẹ̀ torí pé ó ti lálàá pé à ah, ọ̀padà ọwọ́ rẹ̀ padà tó tọ́ wá ọ̀padà dédé tó ń fẹ́ òtìrí ìkẹba yìí ọ̀hàn ó tó mọ́ra ọmọ abẹ́lọ́n pípé tó láàrínlọ́bà kó jẹ́ kó tẹ̀. bákanáà èṣù ní èṣù máa يقول التي هي أحسن إن الشيطان ينزغ بينهم ọni a sọ fáwọn wọ́n bá sọ ọjọ́ yọ pé àwọn ẹrú mi tọ́ pé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ dáadáa wọ́n sọ ẹjọ́ yé wọn pé ṣùgbẹ́ o àṣetáni wa àṣetáni a máa dáwà alálẹ́ lára ọmọ a máa mú ẹ̀mí burúkú a máa ti bá àwọn èèyàn lẹ́nu a máa bá tí wọ́n jẹ́ a máa lé wọn lọ síbi tí ó dá ọlọ́ni inna ash-shaytana kana ọ̀tá ọ̀tá ní fọ́mìnì mubina ọ̀tá tó fojú hàn òun ni Allah subhanahu wa ta'ala ah, òun ló ṣe alámọ̀rí lálámọ̀rí tí a máa kẹ́kọ̀ọ́ mẹ́ ní àsìkò táa wà yìí tàdẹ̀ àwọn tuntun bọ̀ wá lẹ́yìn wá táwọn náà máa kẹ́kọ̀ọ́ ah, wọ́n ní ìgbà tí Yàkúbù tó pé ètè ń bẹ̀ kìí dáńdẹ̀ ń bẹ táwọn ọmọ ìyá rẹ̀ lè ṣe ó wá wípé inna shaytana lil insani aduwwun mubin ó ní liya'lama annahu ma addarahu illa min nazghi shaytan fi nufusi ikhwati wa hadha كاعتذار النبي صلى الله عليه وسلم لرجلين من الأنصار اللذين لقيوه ليلا وهو يشجع زوجه أم المؤمنين إلى بيتها فلما ضياه وليا فقال ألا يثبتما إنها صفية نعم wọ́n ní kẹlọ ma ń gbé ó ń sọ lára annahu ma àdárọ̀hù kọ̀ sọ lára ìlà ní nẹ́sìlì ṣẹ̀tọ́ ní fi lọ́fún sí ìkwàtí ẹni kì í lè ìdílé ó táwọn ọmọ ìyá rẹ̀ lẹ́ni o tí ó jí pé wọ́n máa lé ọkì wù ibn ashur ó ní ó dà gẹ́gẹ́ sí ẹ̀tìlá excuse tánàbí fún àwọn méjì kan àníbí wà ní ìkìká ìyáláwà sọfíyà ọwá wà nẹ́bí wà sí ìkìká pé tí ó ń lọ tí ń sin àníbí sin sọfíyà jáde bẹ́ẹ̀ ni ìsìtí

bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ò bá rújú tó àlámọ̀ nínú ìtawọn náà bá ń ṣe ẹ̀fẹ́ àwá ló ṣe rí ni tó rẹni tí ní àti ẹjọ́ sọ̀kalẹ̀ ní mọ́tò ẹgbẹ́ mi ni ó wá ní wá láti lókè ìsí ń padà sí sí mọ́dà é dájọ́ mi rìn ti tẹ́ ti fẹ́ pọ̀ jù náà ibo ráwọn tó síwájú náà yóò kàn wọ ẹnìkan tó dáa kan yóò wá wá nǹkan kan lè máa fọ́ wọn náà àbí ẹni tó ti ṣe mistake mistake yẹn yóò máa fi jọ sáyẹn fún ẹ kí wọn náà máa ní mistake ti tiẹ̀ ní ìṣe tóbi so ẹ̀mẹ́jì ká gbá tàn Jésù wọ́n ní ọ̀rọ̀ tí ànábì Yáàkùb tó sọ fún Yusuf ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánìlẹ́bì náà sọ fún àwọn ọkùnrin méjì tí wọ́n rí nígbà tí ó sin ìyàwó rẹ̀ lọ nínú òkun lálẹ́ wọ́n á rí kóbìnrin wà pẹ̀lú àníbìyà wọ́n á lọ àníbìyà wá ìyàwó mi sọ fi yá ní ewu so wọ́n ni ọwá ìfẹ̀yẹ́rù záújáwò ummal mu'minin ila baytiha فقال سبحان الله يا رسول الله يقول آه آه سبحان الله أبا رجدي آه يا رسول الله آه وجد الله وأكبر ذلك فقال لهم àníbì wa sọ fún ẹ̀rẹ̀ ṣọ́bẹ́ tí bá sọ fún ọ̀nà pé àlébìnà àfọn lè fi pé ìnà ṣẹ̀tọ́nà yẹ́yìí ní ìbìnà adam mẹ́tìrọ̀ dam. ipé tẹ́lẹ̀ èsì máa ń rìn láàrọ̀ ọmọ ẹ̀ níbi adama ẹ́ mẹ́jìrì adam bẹ́jẹ̀ tí máa ń rìn tí ti máa ọ́fíṣẹ́ ti tapulate ìsúná máa ń tapulate ìtumọ̀ ní débi bẹ́ẹ̀ni yóò débi gbogbo ẹ̀ yóò débi tó oró yóò débi tó orí yóò débi tó ń gọ́ yóò tàbẹ́ kó sáàtù ṣe kó tàbẹ́ ni tí ó ṣe innocent kó tẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ kó jámọ́ jẹran rẹ̀ lẹ́yìn ìtẹ́jọmọ́ bọmọláàfi rẹ̀ jẹ́ onígbé inna shaitan yajri min ibn adam majri adam bí sùsí máa èsì máa ń rìn láwọn ọmọ ènìyàn tí máa ọpẹ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ sí máa sàpùlé lára bẹ́ẹ̀ náà ni èsù náà sí máa ń rìn láwọn ọmọ ènìyàn wà ní nǹkan ṣe yíṣu àyíká fi yíra pé nù kò sí fún ẹ mi ò fẹ́ kí sùn sí nǹkan tí ó dá fún mi lẹ́nu aláhà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni gbogbo wa náà ẹ̀kọ́ ni àwọn ìṣẹ̀lẹ̀ yìí ń kọ́ wa nígbà tá a bá ti rí nǹkan kan tí ò bá ti clear sí wa ẹ má jà mú ní wàsílẹ̀tẹ̀n ẹ̀ ilẹ̀ gíba wà ilẹ̀ nàmímà wà ilẹ̀ òkú sí àárọ̀ dìnnà àbúrúyá kámọ̀lọ́ máa kọlu ìwà àwọn ènìyàn ìjọmọ̀lú àbúrúyá kámọ̀lọ́ máa tẹ̀ mọ́lẹ̀ àwọn innocent tí ó tẹ̀ ló bá tún yáyẹ̀ lẹ́nu fẹ́ni tó jẹ́ student of knowledge tí ń pàpì mọ́ra mà àbóhun wá mà àwọn kan wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí nítòdodo ní ma fẹ́ fi ẹ̀mí òdodo gbọ́ ẹ̀rí pé ọ̀rọ̀ dáadáa wọ́n sọ wọ́n wá bá wọn gbé kúrò ní ẹ̀sọ́ sí wọ́n wá tán mẹ́ wọ́n yí wọ́n yí wọ́n yí wọ́n yí bí wọ́n wá yí sí wọ́n wá lọ múdájọ́ wá fún ẹ̀ sí múdájọ́ wá fún ilẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn bó ti wá tẹ̀sí yẹn ó ni ó ti aṣọ pé kíní kan ó rò ní tó bá tún lè ṣe kíní ó parọ́ mọ̀ ní kọ́sùgbọ̀n bà wá irọ́ irọ́ fún bálá lẹ́lú ní ọ̀padà lọ yìí sí àwọn sọpọ́tì afá rẹ̀ ní ṣe láti fi sọpọ́tì afá ẹ̀ ó sọ pé afá òun ti jẹ́ máa sún ní orí náà ń kọ́ ẹni bá tẹ̀jọ pé máa sún kí ni ìdájọ́ rẹ̀ ní ó bá ti sẹ́ni kí èsì máa sún tó ti pé máa sún kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀sìn ìdààmú ni ẹ̀ta á súbù ni ìgbà wo kan ni wà lọ gbé ìdájọ́ wa lé lórí tí o mú orú nǹkan wá bá ìkọjá àlà ni ìkọjá àlà ìkọjá olùsọ̀lá kùlù bùkán ìparọ́ máa wọ̀nyẹn ni ní nǹkan bá ti rí gẹ́lẹ́ ní ẹni tó fẹ́ jẹ́ mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ jó ní dédé kúrò ọ̀wà nínú bilqis ẹjẹ́ ni tí ó mọ̀ sí dọ́gbandọ́gba ẹjẹ́ ni tí ní ìsọ́ọ̀fù ẹ má jẹ́ ni tó yọ tó torí pé lágbájá ò sí ara wa a lè parọ́ ma ọ̀dà àtẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ pẹ́ ní bú àtẹ̀bí àtàrí ẹsà já sọ́pá ẹ̀ àbàdà mùsùlùmí ọ̀gbọ̀rọ̀ jẹ́ báhùn mùsùlùmí tó bá ń ṣe báhùn ọ̀tẹ̀lé mọ́ mùsùlùmí tó bá ń ṣe báyìí ọ̀tẹ̀lófin ẹ̀kọ́ tọ́lọ́ ń kọ́ nínú Kùránì ẹ̀kọ́ tọ́lọ́ ń kọ́ nínú Kùránì ẹ̀kọ́ tọ́lọ́ ń kọ́ ẹ̀kọ́ tí àwọn sàhábà mú wá kò tẹ́lé ní ṣe báyìí torí ìdílé nǹkan tó bá clear òun la máa ń gbé ìdájọ́ lílé lórí èyí tí ò bá ti clear àìgbé ìdájọ́ lé lórí tó bá tẹ̀lé rò kí nígbà tó ah, ṣe ṣe kí nǹkan yí bá yóò rí báyìí kìí pé nǹkan tẹ̀lé ló ti kí ni ló mú ìdájọ́ wá ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala wọ́n ni wàyùwàìzímùka min ta'lili al-ahadith ay wàyùwàìzímùka min ta'lili ru'ya alẹ́bí yàrọ̀ hànà nígbé ń tàà fi mẹ́rin ní pé alátáwọn ومن معاني كتب الله وسنن الأنبياء ومن تأويل الأحاديث أفهم ما أوتر الله أتعن سنن الأنبياء وأتمع ما إذا يسمع ما يكيولون Ọlọ́run bá ṣe fún ànábì Yusuf àríyìsẹ̀lẹ̀. Wàyùtímù, wàyùtímù ní mẹ́ta wà ní gàfi dúnìyà wal akhirah, ó gbé àmà àti tàrí tẹ̀ra wa àparí ẹ̀lẹ́ ọlérí láyé nígbàrí àti níjọ gbòmí àtàkìyàmù wàhálà áhàrí nílẹ̀ fi àkóbí mi zùwì yẹ́ fi wọ̀rọ̀ ìrìn bẹ́ẹ̀ ni àti ìdílé ìlànà àwọn ẹni tí wọ́n jẹ́ ti yàhú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọlọ́ni aláàzíma ìdí ní wà dùnìyà ọlọ́run ni a ṣe fún wa láì bíbáyé àti ní alkiyà ẹ̀rí ọ̀pọ̀ọpọ̀ àwọn mọ̀kàsírún lórí ilmọ̀ tàbí kama sọ àlá kama sọ túnmà àlá kò tí ọ̀pọ̀lọpọ̀ wọn kí í òun ni pé تحويل الاحاديث لتما على يوم تما على نعم اذا قرر او افا افا وانا لا شقيت منه ادواء البيان وني وعلى المعنى الاول سميت احاديثا لانها اما حديث النفس او ملك او شيطان وعلى هذا معنى ثاني سمي احاديث لانه يحدث بها عن الله ورسوله ويقال قال الله كذا وقال رسوله كذا وني إذا بتوسي أحاديث ó lè jẹ́ àdísù náà ọ̀rọ̀ ẹ̀mí àbọ̀rọ̀ màláíkà àbọ̀rọ̀ ṣẹ̀tọ́n but ẹlẹ́kejì òun ni pé wọ́n tó tún sí àhàdís yà náà yóò adídákú bí a ànìmá ní tó bá jẹ́ ọ̀rọ̀ tó tàtọ̀dọ̀ lọ́wọ́ bá wá àtọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ ẹ́ òun ni ìjọ ọlọ́wọ́ bá ní ọmọ mọ àníbì Yusuf alayhi salam àti tó wà lórí ẹ̀ náà والأحاديث نعم يصح أن يكون جمع حديث بمعنى الشيء الحادث wọ́n ní ó lè jẹ́ lúra fún hadith كان pé nǹkan tó jẹ́ نعم فالتأويل الأحاديث نعم إرجاء الحوادث إلى عللها وأسبابها بإدراك حقائقها على التمام نعم ìjọ́lọ́pàá Allah subhanahu wa ta'ala lọ́wọ́ mọ̀ sí máa nẹ́bí ní dídá nǹkan padà àwọn ìṣẹ̀lẹ̀ kádá padà lọ sí àwọn òkùnfà rẹ̀ àtàwọn ẹ̀bí pàtàkì fíkí ní ẹ̀bẹ̀lẹ̀ ní ibi ọ́pù akọ̀ ìkà pẹ̀lú ilé pa bá pàápà nǹkan yẹn alàtàmán ló ṣe rí gẹ́lẹ́ ìyẹn ní pé àwọn kan bẹ tọ́lọ̀n fíkí ní ìmá ìyẹn ní pé àwọn ànábì ọlọ́run àtàwọn tọ́lọ̀n tó bá jẹ́ olùmọ̀ àgbà amẹ́ni tó bá mọ̀ ọkọ́ mọ̀ wọ́n kájúló ní sáàdùn وهذا yẹn wà á dàgbà náà bẹ̀rẹ̀ ẹ̀dìmá وذلك بالاستدلال بأصناف الموجودات على قدرة الله وحكمته وني ní ìyẹn náà ni ìsọ́ka pẹ̀lú àwọn òròyìn tó ti wà lórí tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ti kọ ẹlérí agbára ọlọ́run àti ìdípàtàkì tọ́lọ̀ ọmọ tó gbé nǹkan kalẹ̀ نعم ويسيغ أن يكون الأحاديث جمع حديث بمعنى الخبر المتحدث به قالوا للشير نعم مثل فالتعويل أن التعويل تعويل الرؤيا أن تعبير الرؤيا إتوالا سميت أحاديث لأن المراعي يتحدث بها الراؤون wọ́n ní torí pé àlá tí wọ́n bá rí وعلى هذا المعنى حمل بعض المفسرين واستدل بقوله في آخر القصة وقال يا ألت هذا تعيين رؤياي من قبل أني لي اسم لازم الله على ذلك لهم كنت صور رأيت أحد إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر ọ̀ àìsùn bí sáàjìdì alátọ́lánà tó wípé òun ríra ọ̀ mọ́kànlá àtòrùn àtòṣùpá èyí mú ní pé ìgbà táwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wá wọlé tọ̀ àti àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àtàwọn ìyá rẹ̀ àwọn ọmọ ìyá jẹ́ mọ́kànlá bàbá àti ìyá gbogbo wọn wọ́n bá wólẹ̀ fún kí ní ẹwà ti ní ṣe tó ṣe lá àmọ́ òun àtòṣùpá ní ìkànnì wọ́n wá padà rí pé á ah, ìtumọ̀ rẹ̀ ní eléyìí àwọn nǹkan yìí àwọn tí wọ́n wá mọ̀ túnmọ̀ rẹ̀ ni wọ́n sọ sí tààpá yẹn ti jẹ́ kéèkéè wọn àjọ àbáláwo kan tó yẹ pé àníyàn rẹ̀ tóun fi ń tú àlà kò mọ́ ń pẹ́ àmọ́ tí fi ń tú àlà ní pé kóun lè kọ̀ǹfíìsì àwọn èèyàn kóun lè rówó gbà lọ́wọ́ àwọn èèyàn ní tó bá rí kọ̀ǹfíìsì wọn òun lè rówó gbà lọ́wọ́ wọn ìjọ ṣẹlẹ̀ yọmọ lọ ṣẹlẹ̀ yọmọ dẹ́rù bà wọn yọmọ sọ ní ẹ̀hẹ́ orú àwọn ilé aburú ni kìí ṣe èsì kìí ṣe torí yẹn yẹn ló ń fi ẹ̀rì kìí ṣe torí ọmọ ló fi ń sùn torí ọfẹ́ dáhùn ìmọ̀ lójú ìlú eléyìí ọ̀dá rárá abẹ́ni tó yẹ pé ìmọ̀ ló gbé e débẹ̀ ó tún wá gbọ́dọ̀ sọ́ra ẹni tí ò bá tí ìmọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọmọ sí àwọn mímí àwà tu àkọ́dẹ́tò an àti àríf àtàwọn tó sọ́sọ̀sọ àṣẹ́hà àwọn ẹ̀sàn tó lálàáfíà èyí ó fi ìlànà ṣẹ̀rí àti lórí ní ìsìn àwọn aláwo àwọn ìmọ̀ ń tu nílẹ̀ Yorùbá wọ́n ní fẹ́lá jẹun lórí ọjọ́ ogun wọ́n ti fún lórí ọjọ́ ìsìn ẹ̀yìn Eh, tó bá lálàá ó ti láwọn aláyẹ̀ wọ́n ti tú lọ fún ìtú àlàbà ìgbà tí ọ̀nà ìgbà tí yóò bá tún tu èé sí àwọn ọ̀nà ìgbà táwọn onímọ̀ ti tu ní adájọ́ tó mọ̀ ìlẹ̀ ṣẹ́ ìdára rẹ̀ tí sáwọn àníjọ ọlọ́run ẹ́ ni wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn a ní bí tọ́lọ́run ẹjọ́ ó ti ṣàlàyé fún ọ lórí àládádá àtàlájọ̀dá eléyìí ti fún wa ju kọjọ pé a máa ní àwọn ìgbìmọ̀ aláyé ṣe ebíbú ni àbí funfun káwá lọ sínú alfàwáyé àti tẹ̀rẹ̀bàwíjá nínú àwọn àǹfààní tó jẹ́ ti ìbèrè ìpínlẹ̀ nínú àyà yìí قال الله تعالى قوله قول الله تعالى قال يا بني لا تفسد رؤياك على إخوتك فيكيدوا لك كيدا نعم في كتاب يعقوب ليوسف tẹ̀lẹ́yàtọ̀ àyàkóso ara ìfọwàtìyè. Wọ́n ní àníbì Yakubu sọ fún ọmọ rẹ̀ Yusuf pé mọ́tọ̀ ọ̀rọ̀ yìí. Mọ̀kọ́ pàtàkì ìdíyè, ó ń bẹ̀rù èsè wọn ni. Ìlàlẹ́tún alátàdírí Mùsùlùm àkọ́wùn Mùsùlùm nínú àyàkọ́ọ̀kù àrí. Ah, bó ti ń bá lọ yìí ó ṣe ṣe sí nǹkan tó rọ̀pọ̀ ojú orí ó ti rí kọjá burú èyàn máa rí nǹkan ní nínú èròǹgbáyìn tẹ́jú tí wọ́n máa sọ fún ẹ pé téèyàn bá dẹ̀ gbọ́ọ̀rọ̀ yẹn ẹ yóò padà dìgbà ọ̀dẹ̀ ah, sọ fún mi o ha so wọ́n ló máa ń wáyé bá náà والتنبيه على باب ما لا يليق ولا يكون ذلك داخلا في باب الغيبة wọ́n ní wàtẹ̀ntíwò alàmàbí máa láyẹ̀lẹ̀ àdíkí wọn tani jí lérí àwọn nǹkan ní ti ẹ kò dáa tó wọ́n lé níbi ìgbésẹ̀ gíbà ọ̀wọ́nú ike sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà wọ́n ní ìgbà mẹ́rẹ̀ẹ́sì káìpé èèyàn kan bẹ́yẹn kan rìn ẹ̀yìn tí ń dáàrin ó lè sí lọ́nà àwọn aláburú èèyàn bẹ̀ so aláburú tí ń bẹ̀ yìí tó wọn ò gbádùn tẹ́lẹ̀ ó lè wá padà pẹ́ ní ẹ̀rẹ̀ dálá ìgbádùn èyàn wá sọ fún pé ah, ẹni tó lè bá ní ó lè kú bẹ́ẹ̀ kí sára ò ní ìdálé o eléyìí ti dìná o eléyìí ti abúgbá yìí o ìyẹn ti pè káàkiri ọwọ́ ní bíbá ẹ̀rí pé àníyàn àlè ìṣẹ̀lẹ̀ ọ sọ̀rọ̀ ọmọ ya Yúsùfù gbé fàyàfíìdù lága káyà ọdún ìdílé gbé fún abara tẹ́lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àmúgbà tí wọ́n ṣe yíṣù ta kéèsì ẹ̀ṣẹ̀ ìgbésí ta kéèsì tó dání àmọ́ àwọn ọmọ ẹ̀yẹ nígbà tí wọ́n sọ ìdíkí bá wọn tí wọ́n náà bá bá wọn kọjá ìsìn ẹ̀ lọ́nà lẹ́nu àjọ ní ìsàbúrú pẹ̀lú pé sọ́ra ọ̀ àwọn onínú kẹta àmọ́ wọn ní pé ẹni tí wọ́n bá bá rìn wọ́n lè ṣàkóbá fún fún bóyá lórí dúkìá rẹ̀ ni bóyá lórí owó rẹ̀ ni bóyá lórí ìjọmọlúwàjú rẹ̀ ni a ń yí o alábúgbà ìrìnṣẹ́ ìyẹ́ lè sọ lọ́jọ́ káwọn amúyẹn ní wà sí ilẹ̀tẹ̀ lágbàlábù tẹ̀lé tẹ́lẹ̀ kí ma bá jẹ́ fáwọn ìlú tó bá gbẹ́ ní ìbàjẹ́ ló ní bíbà ní ọ̀lẹ́tẹ̀ tó ẹbí tó bá tẹ̀ ní ìbàjẹ́ ẹ̀rí ilé káwọn tábú ọmọ pọ̀ ni òní fúnfẹ́. yàgbà gbogbo ẹn àtìláàrí shell wọ́n ní ọlẹ́tọ̀ kájínà sí gbogbo àwọn ìmọ̀fà bá lè fa aburú wàkìtì mẹ́rin náà tó ṣe àmọ̀dọ̀gbọ́tò bíkọ́ ìyàkó rẹ̀ yóò so wọ́n ní ká pa mọ́ nìkan tá à ń bẹ̀rù ìnira rẹ̀ ká fi pamọ́ ká mọ́ sọ ọ́ ah, wàhálà ìṣẹ̀lẹ̀ ẹ̀ so tá a bá fi nǹkan pamọ́ ń tọ́ mi nítorí pé kábúrú ọmọ tẹ̀lé wọ́n ní kò sábúrú mẹ́ ẹ̀ torí àdìdì áàpù ọ̀rọ̀ tó sọ fún Yusuf bí ìlàsọ aláta ọgbùn ìrìnà yóò ṣe àdúgbò wọ́n ní ìbẹ̀bẹ̀ o káṣẹ lójú òpòrò pé sáfù kan tí a ń bẹ̀rù gba àbúrú lè tẹ̀lé mẹ́rin فالإنسان معمور بالاحتذاب باحتراف بالاحتراف يعني أبنية أنت عقالة محمور بالاحتراف باحتراف كل سفر كما عقالة كما صورة وصورة فإن النفع فإن النفع فذاك فإن النفع فذاك تبدأ òtù problem wàílá lẹ́mìyẹ̀lú mi láàzùnẹ́sẹ̀ tọ́ tí ìkẹ̀rẹ̀ bá ṣe láǹfààní tó kọ́ṣàn àtàbá ah, ní sọ fún mélòó mélòó nǹkan tí bàbá máa pẹ ọmọ láti mélòó mélòó nǹkan tí ọ̀gá máa ń pọmọ tẹ́ láti mélòó mélòó nǹkan tí àgbàlagbà máa ń pọmọ tẹ́ láti mélòó mélòó táwọn àwọn àfà tí máa ń pè tọ́lùbìlà ẹ̀dì tòlábùdá yìí wọ́n pè wá sáké fàyín náfà fàyín náfà tí nǹkan ẹ̀ bá wúlò fún ẹ̀fẹ́ ẹ̀mú ọ̀sẹ̀ fàdáàdà wàílá lámìyàlúmìlà àbdù náfà ẹ̀rú kò ní bú ìkẹ́kọ̀ọ́ lójú ẹ̀mí rẹ̀ lọ قول الله تعالى قال يا بني لا تفسد رعاك على إخوتك فيكيدوا لك كيدا ورطلوا بعض نقع نبي يعقوب كل صفر يوسف يدل على جواز توسيد آل النعمة لمن يخشى منه أسد ومكر ẹbí tàbá mọ̀ ìpé ó lè ṣeké tàwa táwọn ìké abúrú ní ọmọ wa fún wa ó rí ìgbé tí ìṣẹ̀lẹ̀ gan-an rí pé àwọn gbúrò kó rí bọ́ alìmọ́ fi hàn alìmọ́ sàfihàn ẹ́ mímọ̀ yóò ṣàmínú ásàdùn ẹ̀dà wípé a ah, kò lè ṣe kìí ta wa kò ní wá kó rí wọ́n kalẹ̀ kí orí ìwú gan bó bá ti tẹ̀wá lọ bí ó ti pọ̀ ní tí bá wá ń bọ̀ ẹ́ àbí abá ti ẹ̀ dúró rí wọn a lè ṣe kìí alìmọ́sí kí ọmọ wà mọ́sírùn abẹ́ni tó lè tẹ́sẹ̀ fún wa náà فليس للمحسود أسلم من إخفاء نعمته عن الحاسد wọ́n ní فليس للمحسود wọ́n ní òsífẹ́ ní tí wọ́n ń ṣe kìí sáàrẹ̀ o ẹ́ aslam min ìfà ìní ẹ̀mẹ́tí yà ní ààrẹ

في حكم بالعادة أن الإخوة والقرابة يحسدون وني في حكم حكم بالعادة وني من العادة التي ما فيه أن الإخوة والقرابة يحسدون àwọn ẹbí a máa ṣe kéte ní àmọ́ kèé tó ṣe bí ibi tí Yorùbá gbé sí Yorùbá ti kọjá lẹ́gùn tó kó gbé àmì yẹn kí ni yorùbá tó kọjá ẹ̀ ní pé yorùbá gbà pé gbogbo ẹbí òun pátá oníkèéta ni wọn hasidun hasidun débi pé àwọn míì gbẹgẹ ti wá nípo yìí wọn ò lọlé mọ́ ìtọ́wá láti jẹ̀bú ìtọ́wá láti ọ̀ṣun ìtọ́wá láti ìbàdàn ìtọ́wá láti kwara ẹ̀lú ó tẹ̀ pàyìn tí ó bá wí àà ní òun gbóná náà àti ọlọ́run ti lọ nílá gbogbo àwọn lọ́rẹ̀ ọ̀rẹ́ ìyàwó ọ̀rẹ́ ọmọ lẹ́ni tó tí kò lọ síbù lẹ́ni kanga nìkankan lágbájá àtijọ́ ibi pọ̀ èdè ìbàlẹ̀ dì tàbẹ̀dù títí ní àgbẹ̀ tábà sí ló gbogbo oníbẹ̀rì ìbẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ nìkankan tàbẹ̀dù ojú rẹ̀ ojú ẹ̀fọ́ tán gínígíníkan bẹ́ẹ̀ nǹkan mi lè jẹ́ sábàbí tọ́yọ bá àwọn èèyàn ọmọ ń pẹ́ inú sẹ́yìn yóò kàn kúrọ́ mọ́ àwọn tẹ́ kọ́ máa lọ bọ̀ ní nǹkan kọ́ máa jọ́sìn fọ́lọ́run látara wọn yóò wá sọ di pé àwọn ni wọ́n ń ṣe òun ẹnìkan àwọn eléríkú kan ni wọ́n ni wọ́n kúrọ́ fún wọ́n ní ìyá rẹ̀ ló ń ṣe àgbéyà rẹ̀ ní sàtì ọwọ́ amúyà rẹ̀ lọ́ta débi pé ó padà ṣàfihàn rẹ̀ sí ya rẹ̀ títí ya òun ṣe inú ya ìgbàjẹ́ alàlùzáyà ìgbàtínú rẹ̀ bàjẹ́ sí ìyá ìfà lóbi tàrí lọ ìyá ìpadà kú ìyá ẹ̀rẹ́ ti fún kí wọ́n ni nẹ́ẹ̀sì tí bóyá kó ti ní progress àbí tó ń ṣe ọ́ nínú sàárè ni sẹ́rí pé ẹni tí ọmọ sọ̀rọ̀ àṣetá ní orí mú gan àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ ọgbàrá tó sọ pé wọ́n ti gbé àjẹ́ ẹkùn pọ́sbọ̀nù wọn olóńṣẹ̀hùn ẹni yẹn ó sọnù bí ó kò rọ́bà nínú ẹbí wọn dìkú pẹ̀lú kò sí tírèsì náà gbogbo tí ọlọ́run jogún fún nínú ọmọ gbogbo kódà padà fi ìsìláàmù sílẹ̀ ó ṣe rí fún sáńsá ni àbẹ̀ ọlọ́run bá ọ̀bẹ̀lẹ̀ ilẹ̀ ayé kọlọ́bà sàmànà ọlọ́nkọba àti gbogbo àti ẹ̀sọ́nù bẹ́ ọlọ́bà sàmànà náà òun ní kí èsì òun ni ó mọ́ ń kó àwọn wà kí ẹmù táàtì wọ́n táàtì máa bẹ ọlọ́run ọba rẹ̀ kọ́ lè gbára lọ́lọ́run àwọn ìjọsìn máa mójútó máa mójútó àlà ọlọ́run máa sin lọ́run ọba ní ìkìláàsì máa sá fún àrámù máa jẹ àláàlì máa máa sọ̀rọ̀ àwọn èèyàn láì dá dọ́nà ìgbà tí ó dá máa sọ ìwà àwọn ènìyàn máa sọ ọwọ́ máa sọ ìwọ̀ wọn lójúmọ́lẹ̀ wá gbára lọ́lọ́run táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí tàbùrú sí ojú òpá burú sá fún wa wallahi ọlọ́run bíjà rẹ̀ torí pé à gbogbo ẹni yóò tó bá ní gbogbo ni àwọn ẹni tí tọ́lọ́run òkú ìgbà ọlọ́ni fákọ̀dé àdáǹtò bilhar ọlọ́ni mo ti kéde ogun fún wọ́n láti sin lọ́wọ́ ọba wallahi kò sí tó torí náà kọ́ àwọn alájà àwọn ni wọ́n máa ń sọ káàkiri bí orúlẹ̀ Yorùbá náà àwọn ni ẹbí ìdílé kìíní kan ogun onígbà kan so Islam ló ti ká ti dáadáa sẹ́bí sábádẹ́ sọ pé ológun yóò tẹ́bọ́ àwọn iye wa ìsí ìsáwọn ará Mọ́kà nígbàtà níbi sallallahu alaihi wasallam àwọn èyí ṣe dáadáa sí àwọn tí ń ṣẹbọ ìṣe dáadáa wọn ló jẹ́bọ parẹ́ nígbàtí ọ̀wá dénú fámílì ẹ̀ mọ́ àǹfààní ò lọ fẹ́ ṣe fún wa ẹ̀sìn tọ́lọ̀ ni ó sì látara ẹbí rẹ bóòlò ti fẹ́ sìn àà bóòlò ti fẹ́ tọ́ wọn sọ́nà a máa ṣe dáadáa ó lẹ́nìkan ó ní à tóun bá gbé mọ́tò tó dá délé àwọn ẹbí òun ṣe pípa àwọn ẹwọ èròkèrò táwọn ẹbí ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní wọ́n pa àwọn ẹ̀ nísìn àìmọ́ imótò làwọn tí wọ́n ń lò nísìn ẹ́ gbogbo àwọn nǹkan yìí agbọ́dọ̀ kíyèsí ẹlòmí ìgbọ̀n ní ṣe dáadáa táwọn ẹbí ẹ̀ kọ́mọ̀ lè bá àmọ́ ẹ̀kọ́ lú nǹkan lọ́wọ́ ṣe dáadáa kí wọ́n ẹ́ èyí wọn ò ní kó dípò èyí wọn ò ní kó wálẹ̀ kọ́dà ó tó máa ga sí ní tá صلى الله عليه وسلم نعم هني قول الله تعالى قال يا بني لا تبسط رعياك على إخوتك فيكيدوا لك كيدا الآية دليل على أن الرؤيا لا تقص على غير شفيق ولا ناصح ولا على ولا على الامرئ إلا يحسن التعويل فيها وني ní ọ̀rọ̀ táwọn ilé yakubu sọ yìí ìtọ́ka ní láti kọ́sù aláàbá ìṣẹ́ fi kí n wà náà sàṣẹ̀ kọ́ máa sọ ẹ́ látàkùsù aláàbá ìṣẹ́ fi kí wà náà sí wàhálà mọ́rí láyò sí ní tàwílù sí ha yíò ní pé àlá a kì í sọ fẹ́ni tọ́jọ́ pé kì í ṣe ẹni tọ́jọ́ pé ó mọ̀ túnmọ̀ rẹ̀ àbójẹ́ni tí ó ṣe wà láǹfààní tó sànú ẹni ọ àní sọ fún wọn ìtọ́ka ní pé àlátà bá ti lá a kìí sọ fẹ́ntàmà pé kìí sẹni tí ó wọ́nù wa tí ó fọ́rọ̀ lọ́ba bọ́ wa yóò kìí sẹni tó lè ṣàánú wa kìí sẹni tó mọ̀ túnmà àlá àbí ẹni tó lálà pé ìyá kan ó ṣe aburú sí òun lójú oru tani àwọn ìyá gbanú àwọn ọbẹ̀ pọ́nù ó yá fámílì ẹ̀ nínú ẹni tó súnmọ́ jùlọ bóyá bàbá ẹ̀ àbí bóyá ẹnìkan tó nífẹ̀ẹ́ rẹ̀ ọjọ́ pé èsù ni àwọn ẹni tó jọ pé jáwọn ẹni tó èsùfẹ́ sẹ́nu nìyẹn ààrẹ ti tẹ́lẹ̀ pé nínú fámílì ẹ̀ ọjọ́ òpó ẹni wá dìdì àánú sẹ́ni yìí wọ́n lọ́ ìgbà tó fi dìdì àánú sí ọlọ́run ẹ̀ sàgbéga fún ọmọ ọmọ kékeré ni ọlọ́run bá ń sàánú rẹ̀ bí àgbàlagbà ni ọkẹ́ pẹ̀lú lákàí ọkẹ́ pẹ̀lú ẹ̀sìn ọkẹ́ pẹ̀lú owó tàdédé làwọn aláìbákan wá nígbà tí ò lọ fi lọ àwọn ẹni pé pé wọ́n sọ sọ́nà pé wá mẹ́sẹ̀ gbẹ́mi sí rárá àríwá ni àyọ́mọ̀ ti rú bí i kí ni wọ́n ṣe yẹn wọ́n ṣe bó ṣe ń gbé lọ bó ṣe ń gbé lọ bó ṣe ń gbé lọ nìyẹn ọ padà gbé pé kò ọ padà fi hàn yá yìí pé yá yìí sí ọ padà gbé kalẹ̀ àìmọ̀kan nìyẹn àìmọ̀kan nìyẹn tajá tẹran sọ fún a ní ibi lórí pé tó máa ọmọ níbi kí tó eléyìí ni nǹkan tí àwọn ń sọwá sí ọmọ àti ومن العزم إذا غاد العبد فينا من الأفعال أن ينظر إليه من جميع نواحيه ìgbàtẹ́rú bá bẹ́ ti ṣẹ́ kan ó gbogbo aspect tó sọ̀rọ̀ ní sẹ́yìn wàyí kọ́ di ọkùn láti mẹ́rin mú nìkíní gbogbo nǹkan tó rí ká possibility ó ti kọ́kọ́ mú wá ká ó possibility yẹn báyọ̀ opposite kìíní báyọ̀ wá opposite kìíní báyọ̀ wá ẹwọ kan gbà tó ń sọ àlá ẹ́ tí wọ́n sọ fún ìyàfú tí ló ń sọ ó ní láta ti sọ̀rọ̀ ya kàádá ẹ̀kẹ́fọ́wàkìta fàyàfíìlú lága kẹ́ìdá ó ti kọ́kọ́ wo possibility ní tó lè ṣẹlẹ̀ tí wọ́n náà bá fẹ́ ṣe nǹkankan ọ̀rọ̀ lọ́fẹ́ sọ ni iṣẹ́ kan ṣe ni gbogbogbò tó sọ̀rọ̀ àjẹ̀ náà وأن الاحتراز بسوء الظن لا يجوز إذا لم يحقق ó ní kí o ṣọ́ra bí ẹba lábàbú gbá ah! kí lágbàáyá bá gbọ́ pé ẹ mo ní ìjọba ìlọ o lè máa plan ẹ àbúrúbá yẹ kí ṣe wọ́n ní kò ní zọ́nà ẹ̀ tó bọ́n pẹ̀lú ẹni tó ti kẹ́fẹ́ sí ni o ẹlòmíì tí ma ní sùn bọ́n pẹ̀lú àwọn èèyàn dáadáa last ẹ̀rì eh, mẹ́sìsì yẹn fún ọmọ ènìyàn fún onígbàláyè mọ́sẹ̀ ẹrù àbúrú sí mú nìlé ọ̀n ti ìgbà tí o bá rí pé o wá ogun ẹ̀fíìsì fún owó yìí má tó tó bá jà ní zoo tó rọ́n níbi tó jẹ pé òbí lọ bẹ̀rẹ̀ sí taburú ìwọ ọ̀pẹ̀ jẹ́ káàkiri rẹ̀ ó tún sí lọ́wọ́ ni láyà dúró ìdá àlàmọ̀lò hapap tí ìkan yọba wá tí mo tẹ wà fẹ́ náà bẹ́ẹ̀lì ìfẹ́ olómin kó lè ìmẹ́rin yóò ṣe àdọ́wàwó ó ní a máa sọ́ra gbogbo bí tí a ti gbá bẹ́rù tó kí ni rọmọ wọlé tó wà bẹ́ẹ̀ náà ولو تضمن الظن سوء للغيب إذا كانت الفضائل تدل عليه وتفتديه ونبدأ تباتي رفع وآه níta ń rí àwọn ọjọ́ra wọn kọjọ́ra wọn ti wá káwá ní zoo bond ẹ́ kò sí abúrúmẹ́ nígbàtà ti já aréyàn tó yọ pé England against yàn tó dẹ̀ wà obvious ọwá ọgbà ó tó lè ṣe ìkàbá lórí ìdílé ara sọ́ra kí o sọ́ra bẹ́ẹ̀ sáburú كما في قوله تعالى نعم. قال يا بني لا تبصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا نعم إن الشيطان للإنسان عدو مبين نعم وكما قول ابي القرائن في قوله قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل أقرأك ìfọkàtáyín bí mo ti fọkàtáyín lórí ọmọ نعم rẹ̀ síwájú فإنه سبق لهم في أخيه ما سبق فلا يلام يعقوب إذا ظن بهم هذا الظن وإن كانوا في الأخ الأخير لم لم يجري منهم تفريط ولا تحد wọ́n ní ẹ̀rí pé àrídì ìyàbò ó ní ṣùgbọ́nì tí wọ́n lérí ọmọ ìyá Yusuf ó ó dábàá tí ò ṣe sí eh, àwọn ọmọ ìyá Yusuf lórí ọmọ ìyá Yusuf ní ìjọ ikú kò dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé àwọn kọ̀rọ̀ yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ti síwájú ìyẹn ló jẹ́ kó dábàá yìí ló jẹ́ kó lérò yẹn kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ wọ́n ní yíò tó bá wáyé lẹ́jọ́ mi fún yàn kò bẹ̀ sáàmù إن نعمة الله على العبد نعمة على من يتعلق به من آل بيته وأقاربه وأصحابه wọ́n ní ìdẹ̀rọ ọlọ́run lórí ẹrú ìdẹ̀ra yìí náà ni ọjẹ́ lórúkọ àwọn tó bá súnmọ́ ọjẹ́ ara ilé rẹ̀ ni àwọn alásùnmọ́ rẹ̀ ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ni àwọn alájọ́sí rẹ̀ ni a orí náà ni ọjẹ́ fún onígbé tó rí bá tẹ̀lẹ̀ tẹ́nìkẹ́ orí bá yókù náà wà ń na Ẹ̀wọ̀n kọ́ọ̀lẹ̀ yàkú. Wọ́n ní ó lè ṣẹlẹ̀ ń jọ mi e dáadáa tó ṣẹlẹ̀ tí ó ń gbà lè ṣẹlẹ̀ lórí orí àwọn ìyókù rẹ̀ náà. Dàtí tí dáadáa bá dáadáa yìí ó ti kárí gbogbo náà lásọ pé dáadáa ربك ويعلمك من تعويل الحديث ويتم نعمته عليك وعلى آل يعقوب ẹwọ́ àníbi yáàkó tó bí àwọn ọmọ yìí kalẹ̀ وكذلك يجتبيك ربك olúwa ló sọ àwọn Yusuf lẹ́ta wa yu'allimuka min ta'wil al-ahadith ọba yìí náà ló fún ọ lálá àlásmà ìtumọ̀ àlá ituma fi mọ́ ìtumọ̀ kùtùbìlá obìmẹ́ àwọn súnàdà àmìyà obìmẹ́ wà yóò tí mọ̀ ní mẹ́ta wà lè ó sì dẹ̀ra mọ́ tẹ́rí ìdẹ̀ra tó lọ sí fún Yusuf ọlọ́run wá fi kárí àwọn Yusuf náà wàhálà ààrì yàkó ìdẹ̀ra yìí náà ó ṣe fún ogbà wàhálà ní yàkó náà ìdẹ̀ra níbi Yusuf lọ́lọ́run pè wọn ó ní pé orí ọmọ ìyá wa orí wa náà ni orí tí wá náà orí tí ẹni àmì ìsù èjé ká mọ̀ báyẹn lèyẹn gbọ́dọ̀ fi máa sọ́ra mẹ́jẹ kí nǹkan àwọn èèyàn mọ̀ sọ́wọ́ rẹ̀ bàjẹ́ mọ́mọ lẹ́ni káwọn èèyàn wálẹ̀ tí wọ́n bá wálẹ̀ kò sí kí ga mọ́jẹ̀ ní kẹ́nìkan mọ́ ga káwọn èèyàn torí pé èyí wúrọ̀ ọ̀sọ̀wọ́ náà dọlọ́rọ̀ táwọn èèyàn bá tara rẹ̀ tẹ́rí rẹ̀ lọ́tún lósì à orí ń bẹ fún wájú ọlọ́run lórí ẹ̀ à bákan ó ní good record ó dẹ̀ padà mọ́ rídùn ń gbèsè ayé ẹ̀ pàtàkì jùlọ lọ́jọ́ ọ̀la rẹ̀ ó ṣẹlẹ̀ sí ọ̀kan àwọn àfáwà àfáàgbà ni wọ́n ó ti gbọ́ síwájú ọlọ́run rọ́ìmọ̀ ọlọ́ àwọn ọmọ tí ó gbẹ̀yìn làwá jẹ́ fún wa gbogbo period ta wà nílé kéwú bóyá ní ìdáadé ni àbí ní sanúlì ni ọ̀fẹ́ lè má sí ojúmọ́ kan tí ọ̀kan náà súbẹ̀ tó ti síwájú rí tí ò ní wá gbé wá fún sọ fún wa kan wípé àwọn èèyàn ti ẹ̀mú wá bí á wá àwọn òró gbàǹjọ́ kan làwọn gba 3 million naira nígbà táwa wà ń kékeré àwọn èèyàn gbó wálé ní o ìkẹ́dẹ̀ wá dá wọn ò sanwó pé bàbá ẹgbà tàbí ìdí kìí kìí di tíra kìí hàn tú kìí but àwọn ọmọ tó tẹ́ ti wọ́n dẹ̀ ń wá ìjọ́ mi ó gbẹ́lú mi wà bá wà ní kéwù ìgbé á ah, ẹni yìí òun náà ti parí kódà nígbà tó dé tẹ́tẹ́ ń júwe ara ẹni ó ní ọdún báyìí báyìí báyìí lóun parí pẹ̀lú ẹgbẹ́ ah, mọ̀ mímọ́ nǹkan tó gbé wá ní bóyá nǹkan millions of naira so nígbà táwọn sílẹ̀kùn lẹ̀ tí wọ́n ya àfà burúkú tí wọ́n kàjọ pé káwọn èèyàn ṣe ríire lọ́kàn wọn bóò láwọn èèyàn ṣe ṣe ríire òun lọ́kàn wọn ìgbà táwọn ènìyàn ṣe ríire mélòó mélòó ẹni tó ṣe ríire tí ọ̀rán sí wọn àmì tó jẹ́ ọ̀rán sí wọn gan náà ah, ọkọ̀ ẹ̀sùn ọ̀dọ́lọ́n tó ájù bá wọn gbogbo tí ẹ bá tún bẹ láyé lè dì sínà wọ́n tún máa so eléyìí ẹ̀kọ́ náà lọ jẹ́ fáwa náà káwa náà ma wò ó wípé àwọn èèyàn tó súnmọ́ wa bá ṣe ríire ríire ti wá ní mọ́mọ̀ jìtà àwọn èèyàn mọ́mọ̀ ṣe kẹta wọn mọ́mọ̀ wá kí nǹkan bọ́ fún wọn ẹlòmíì ẹmọ olùgbà tí kì jọ pé ọmọ ìyá rẹ̀ bíbí inú rẹ̀ bíbí inú kan náà ni wà ló mọ̀ ìyá kan náà bàbá kan náà nítorí aburú tí ọmọ lé fàǹtà àbí àbí títí ìwọ̀n tó sọ pé ọlẹ́sìn tí ò ní wá dáadáa fún ọmọ yẹ ẹbí ẹ̀ ilé yọ̀dá ìyẹ́ gbọ́dọ̀ mọ́ wá dáadáa fún ọ wá ṣe ìkọ́jọ́rì tọ́ pẹ̀lú bá gbára bá ṣe má àmọ́ ìdíkò tó máa wá jẹ́ ẹlẹ́sẹ̀ àbádà èèyàn gbọ́dọ̀ dáhùn tí ẹ bá dán wò ẹniyàn wá ìfẹ́ dandan náà bákan náà tí èèyàn ọmọ ìgbé ọmọ ìyá yẹn kódà nú ẹ̀sìn kọwọ́ rẹ̀ ó bẹ̀ kankan ó rọwọ́ mú kọ́rọwọ́ orí orí ìrètí ẹ̀ náà ni lájọ́yàwó tí ẹ̀lú kankan àwọn èèyàn náà ni wọ́n rí àwọn èèyàn tí ní sọ kọ́kọ́rọ̀ mẹ́jì kí tí wọ́n náà bàjẹ́ àníyàn rẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ ọlọ́mọ lò wọ́n tó ń wá títà àwọn èèyàn kó mọ́ bàjẹ́ ọ ń wá káwọn tí ń sunkún tí wọ́n mọ́ sunkún mọ́ ọlọ́run nípa ọwọ́ náà lẹ́kùn tó fẹ́ títà àwọn èèyàn bàjẹ́ ní kaburú ṣe wọ́n tó ń ṣeke tàwọn lọ́kùn lóṣì wọ́n ti àtibọ̀tán bá lọ bá lọ àbọ́mbọ́ ẹsẹ́ ń bẹ̀ pàtàkì jùlọ àwọn tí ń ṣe tọ́lọ́run ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn aláìní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tó jẹ́ bí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ táǹkọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ìtànẹ́bẹ̀ Yusuf ni ẹ̀ wọ́n ni wàlẹ́mẹ̀ tẹ́mẹ̀tì náà ara Yusuf hapọ̀lá ni ààrẹ àkúgbà nínà ìzì wà dẹ̀mkí ní ìlàbù wọ́n nígbà tí ọlọ́dá àwọn àdánwò tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ ọlọ́run wa gbé ọlá fún àníbí Yusuf iyì àtàgbéga àti dúnú ẹ́ àti pé èè lọ́lọ́ ti fọ́ ní ọlọ́ ti dé mi náà ọ̀gbìtọ̀ ọba tó tẹ̀lẹ̀ tá ọlọ́run sàánú ìbínú ọba ọlọ́run lọ́kẹ́ yúsùfù pẹ̀lú ọlágùnkà jùgbà tí èèyàn máa ń lé náà látọ̀lá ìlú ah, tẹ̀lẹ̀ tí wọ́n yọ jẹ́ kí ọlá àti iyì àti àgbéga àti bò ọwá jẹ́ ti wọn. na bákaná àwọn àǹfààní tó jẹ́ ti ma àti nǹkan mọ́sọgbọ́n Allah subhanahu wa ta'ala o ṣe جعل الله تلك الرؤيا جعل الله تلك الرؤيا تنبيا ليوسف عليه السلام على نبي يوسف ọlọ́run ṣe ní ìtàndì ìtànìjí lọ́jẹ́ pẹ̀lú ìṣànìyí wípé yóò padà dẹni gíga náà lìyẹ̀tẹ̀rẹ̀ kọ́wà kúlẹ̀mẹ̀ hálẹ̀ sí ìdọ̀ ikọ̀ wọ́n ní gbogbo bàbá níbi Yusuf bá dín pé ti difficult kó lè máa nínú tí mo ti lárí tí mo ti rírí òun ni pé a ní padà bọ̀ wá dẹni gíga Fàtàtìmà ìnà bí i ànẹ́sù ànà àkíbàtà òwòfà ìjìbà. Yóò kọ́ ẹ̀mí ìrú lè balẹ̀ sí àníyà yóò padà dáṣẹ́ àti ọ̀dọ́ dáadáa ń bọ̀ náà. وهكذا إذا àwọn àlámọ̀rí ọ̀padà di ẹ́ gbajúgbajà ẹni tí ó mọ̀ wúlò fún Islam lọ́jọ́nà bẹ́yà nínú owó lọ́lọ́wọ́ ṣe fẹ́ lómi bẹ́yà nínú òpó lọ́lọ́wọ́ ṣe fẹ́ lómi bẹ́yà nínú ọlá lọ́lọ́wọ́ ṣe fẹ́ lómi bẹ́yà nínú mà lọ́lọ́wọ́ ṣe fẹ́ lómi tó sà padà jẹni tó yẹ pé a ìlú mọ̀ ká gbogbo ayé ni ẹ̀hẹ́n ọjẹ̀rẹ̀ méjì náà rí yìí mọ̀kàdé àbáyé náà ló jẹ́ wá ṣe fún tó wà bẹ̀rẹ̀ gẹ̀jìgẹ̀ tó tóbi ó lè bá rí nǹkan wí ọlọ́run wa fún ní ìtìsíwájú kan ìtìsíwájú yìí ẹ̀wọ̀n bí ẹ̀fẹ̀ tó lè mú àwọn nǹkan tí ọlọ́run ilé ìgbàlẹ̀ tó lè mú rọrùn وتفكيرا لأمره نعم واستعدادا لما يجد على العبد من المشاق انت الله انت عليه يقول لهم هذا في السعر àwọn nǹkan ìṣẹ̀ ìkan tó lé ló pèsè lókọ̀ ọmọ bá pàdé ah tẹ́lú bá tẹnubọ ìṣẹ̀lú ayé rẹ̀ báyìí tó àwùjọ ah wọ́n náà lọ́wọ́ na nso lutfan li abdihi ọlọ́mọ fi ń sàánú ẹ̀rún jọ mi wà ẹ́sẹ́lẹ̀ ilẹ̀ ọlọ́mọ fi ṣe dáadáa fẹ́rún ni ọ̀kọ̀dìkẹ́ náà tàyà ní ìrúwò ya mọ̀kọ̀dìmọ̀tàn lè máa wọ́pọ̀lá ilé yìí yóò tún alẹ́ yìí sẹ́lẹ̀ nílẹ̀ lẹ́gẹ̀ẹ́sì báyìí fi ọlọ́ọ̀bà lásánàtàlá aláyẹ̀ fi ṣe nǹkan ìtíwájú ẹ́ fánàbí Yusuf láti pé ó débi tó ń lọ àmá àkọ́dọ̀ òná ibi tó ń lọ ní ìbìdọ́ àgbà àkọjá ní ẹ́ nínú pé yóò gàlá yóò gàlá kìyàmà wà ìnáma wà ìnáma àkọbàwà Yusuf alayhi salam àbáwò bí ha sí àníbi yusuf sọ fún bàbá rẹ̀ لأنه علم الإلهام أو تعليم السابق من أبيه أن للرؤيا تعبيرا wọ́n ní ó ti mọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ pé tẹ́bà lálà ó máa ní ìtumà tó ló fi gbé fún bàbá rẹ̀ pé àwọ ah, bàbá mi wọ́n lálà báyìí eléèbẹ̀ nínú tẹ̀sílẹ̀ sàájì tẹ̀sílẹ̀ sàájì mẹ́mẹ́ náà قول الله تعالى وني أولادنا تصفي إذ قال يوسف لأبي أبت إني رأيت أحد عشر كوكبا نعم أصل في تعبير الرؤيا وني ìpìlẹ̀ ní pé ẹ̀hún eh, ma ń tó àlà eh, but tani ó tù tí àwọn táà ń wò yìí ẹzọ pé àkídà rẹ̀ kan ọ̀dá tẹ́lẹ̀ ní tó ní lákídà ní ó ti tù so àwọn tó mọ̀ nípa ṣẹ̀ríà tọ́lọ́wọ́ bá fún ọ ní ìmọ̀ òye rẹ̀ àmọ́ nínú nǹkan bá sọ fáwà ní pé fún wà sí gbóró níbi tánàbí kí kí síun níbi tí ó gbó àwọn tó tún náà padà padà sí náà àkọ́kọ́ ma wá tàfà sí ìtìmọ̀ láì ẹgbódó ti rí gbódó ti ṣe wádàmú o tó ó dẹ̀ súnmọ́ kéèyàn kọsẹ̀ tó gbáwùjọ ta wà àwùjọ tí ẹgbọ́ pọ̀ mẹ́rin náà قول الله تعالى نعم قال يا بني لا تبسط رؤياك على إخوتك فيكيدوا لك كيدا نعم دليل على معرفة يعقوب عليه الصلاة والسلام بتعويل الرؤيا قالوا سورة سبحان يوسف أنني يعقوب أمة معنا أمي قد نعم فإنه علم من تعويلها أنه سيذأب عليه أمة صيعة يقول لا فأمر رجوبا يا رجل وأنها تفتدي تقدمه فيهم نعم إذا ناب له عن ذكرها وخاف من إخوته أن يكيدوا له من أجلها. àdúgbò àti ó padà bọ̀ yóò kọjá bẹ́ẹ̀ lórí ọkọ̀ fún pé má sọ fún ọ̀rọ̀ كما أتماها على أبويك من قبل إبراهيم وإسحاق نعم في دلالة على أن الجد أب نعم لأن إسحاق جد يوسف وإبراهيم جد أبيه wọ́n ní ọlọ́run bá sọ fán ó sọ fán nípa níbi yóò pé kàmá atámà àdàbàwáì bá ti tètè ra yìí fáwọn bá bẹ̀ẹ́ méjèèjì ọwá ní mìnkọ́bẹ̀lì síwájú ti yáàpù Ibrahim wáìhà ó fún ló tọ́ka sí pé tàbá ní jẹ́sùn grandfather father náà lẹ́bí tó tẹ́ bá ń pínkù náà tí ẹ̀bá ní bàbá mọ́tẹ́ bá ní bàbá bàbá bí bàbá bá ti kú pé ọmọ tó kú pọ̀ tó ní bàbá bàbá bàbá bàbá yóò wà nípò bàbá wọ́n ni àlìjẹ́jú àbùn àìyàn àlìjẹ́já abọ̀ bàbá òun bàbá bàbá òun bàbá náà lòun gbogbo bàbá bàbá rẹ̀ ní bàbá dìde náà bẹ́ẹ̀ ni gbogbo bàbá bẹ́ẹ̀ ni kẹ́ ní bàbá bàbá náà bákanẹ̀ ìtàá jásù Yusuf ìsáàkì ó jẹ́ bàbá bàbá fún ànábì o fún Yáàpù so gọ́lọ̀bàbá subhanahu wa ta'ala ó fún wa ní àgbóyé rẹ̀. Ah. Nígbà iná ni a jò sí ní èyí, abẹ́ Allah subhanahu wa ta'ala dáṣọ yá àti dágbọ́ kọlọ́ndò tó fún fòrí láti àti àfẹ́rin kọ̀kan wa. Àkọ́lẹ̀kọ́ lè